tẹ̀lé àfẹ́ ká kánjú torí pé ọlọ́run mọ́sálásí ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà lórílẹ̀‐èdè nàìjíríà nìkan wá kọ́ gbogbo ibi tí mùsùlùmí wà lágbàlá ayé pátápátá ọlọ́run mọ́sálásí ṣàánú wa níbẹ̀ nítorí pé ètò ààbò la ilaha illallah ọlọ́run ṣàánú wa o yàrá láì tààlà ìfẹ́ kí mo ṣáájú àwọn olùbánisọ̀rọ̀ wa wọnú ètò náà lọ wọ́n bá wa tò ètò náà ní sísẹ̀ǹtẹ̀lé tí a fi mọ̀ bẹ́tò ààbò ṣe pàtàkì sí nítorí pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam wàláhì nǹkan kan tá a sọ pé ń sẹ̀mí lórí ilẹ̀ yìí tí islam ò dá sí àwa wà nǹkan náà tì ó tẹ́yìn bá mọ̀ ẹ̀fìn ránṣẹ́ sí wa pẹ̀lú ògbọ́lọ́wọ́n akéde rẹ̀ fáyé kọ́lọ́n kó mọ̀sálẹ́ ìsànú nìkọ̀ọ̀kan wa ètò ààbò àti ìfọkànbalẹ̀ ní àwùjọ òun ni olùbánisọ̀rọ̀ wa ní wọn bá ní yẹn ní yẹ́bẹ́yẹ́bẹ́ bisimilah. a'udhu ولا حول ولا قوة إلا بالله اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وذرياته وكل من تبعه بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين يوان اتسواجوا ولوكا وجوكا اتياتموا àti ìjírẹ́bẹ̀ sí Allah subhanahu wa ta'ala oríire ayat al-kiyama ìbá nẹ́bì fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nínú aljanna ọlọ́run kí ó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa bákan náà ìfẹsẹ̀rinlẹ̀ lórí sunna nẹ́bì islam tí ò ní àmúlùmálà abi Allah subhanahu wa ta'ala kó ṣe fún èmi àti ẹ̀yin àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ó jẹ́ olùnáwó olùmúmọ̀ràn wá kódà àwọn olùbéèrè pé àfáàsì ò sí wàláhì kò sí nǹkan a lórí oore ni àìgbọ́ wa so kí ọlọ́run kí ọba àsẹnì kọ̀ọ̀kan náà ní ẹ̀san dáadáa ní àìní gbara wa ní àkókò àkòrí tí a fẹ́ gbé yẹ̀wò òun náà ni ètò ààbò àti ìfọ̀kànbalẹ̀ nínú àwùjọ kí ni Islam gbé kalẹ̀ torí pé léyìí tó dá wa lójú bó ṣe dá wa lójú páàkù a sì jíǹde a sì jábọ̀ fún Allah subhanahu wa ta'ala òun náà ni pé ààrí ọ̀nà àbáyọ kan sí ìṣòro ayé yàtọ̀ sí àwọn ọ̀nà tí Islam ti là kalẹ̀ èèyàn lè mọ́ jẹ́ mùsùlùmí tí bá ń sin kankan tí bá ń rọgbọ tó bá padà lọ wó dáadáa yóò padà rí i pé ohun tí Islam là kalẹ̀ lòun ń lò òun ń lo òfin ẹ̀sìn yẹn ṣùgbọ́n wọn ò gbà fún ẹ̀sìn yẹn ló fi wá jẹ́ pé ó lè rí àwọn ire táyé àwọn fọkànbalẹ̀ táyé tí ń bẹ ń bẹ níbi lílo òfin yẹn tó jẹ́ pé ti alkiyama ọwọ́ á lè mọ́ ó lè mọ́ rí torí pé awẹ́ méjì ni islam mọ́ gbà fi gbé ọ̀nà àbáyọ kalẹ̀ sí àwọn wàhálà tí máa ń bẹ láwùjọ. ahamiyatul amn pàtàkì security tá a pè ní ààbò al-amnu náà òun náà tún ní ìfọkànbalẹ̀ pàtàkì rẹ̀ láàrin àwùjọ ó dàbí pàtàkì èèyàn tí ń bẹ láwùjọ náà ni torí pé àìsí rẹ̀ láwùjọ bíi pé èèyàn ò sí inú ayé ni bíi páyé gan ò tiẹ̀ sí ni torí gbogbo nǹkan lèèyàn ṣàfẹ́kù rẹ̀ ohun tí bá ń jí ọlá fún ni yóò sì mọ di ìnira fún yàn tí ọmọ wa wò pé á àfàyè ní àríkútọ́ ọmọ bá pọ́n ẹlòmíì ló tọ́ bá dà á láàmú yóò wá pé àkúkú bí ó ṣe kíni ọ̀sán gẹ́gẹ́ bí ẹni tó joyè náà tó bá rí i pé oyè fẹ́ di wàhálà ó fẹ́ di ìyọnu yóò wá sọ pé ilé san mí ọ̀sán ìjòyè lọ àpẹẹrẹ tá a lè mú wa lélẹ́yìí al-amnu dídú al ń tà ń pè ní ààbò àbí ìfọ̀kànbalẹ̀ torí pé ààbò ni ó bí ìfọ̀kànbalẹ̀ ìlọ ń jẹ́ ìdàkejì ohun tí jẹ́ ìpayà ìfòòró ẹ̀mí ìpayín keke tá a ń bẹ lọ́wọ́n ọba kọ́lọ́mọ́jọ bẹ nù ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa. níbi táwa ti fẹ́ gbà wò ó òun náà ni pé a gbé e láti ilẹ̀ torí pé kì í sàkórí ẹyọ kan iná ẹ̀ níbi tá a fẹ́ kó sí i torí mi ti ń sọ̀rọ̀ ìwọ tó ń gbọ́ mi kò sí ẹnìkan tó fẹ́ sọ pé kọ́lọ̀ ń kọ́ yọ ààbò àti ìfọ̀kànbalẹ̀ kó nínú ìgbésí ayé òun kọ́dọ̀ ọlọ́run ọba tó dá wa nínú tọ́lọ́run ọba wa kàkún tó torí ẹ̀sà àwọn nǹkan kọ́dà ọba fi yanràn iná ẹ̀ ní alhamdu security náà lọ wà ló fi wá jẹ́ pé òun tá a pè ní alhamdu yìí ta ni a fẹ́ gbọ́ pàtàkì ẹ̀ láàrin àwùjọ pàápàá jùlọ lórílẹ̀ tàfi ní áàtì inú ilé mu torí ńgbà tí wàhálà ń ṣẹlẹ̀ lénìí àwọn tọ́jà àwọn oníjọba wa látòkè yẹ́nyẹ́n ká tó bọ́ sí ìpínlẹ̀ wọn ó ké sí láwọn lọ́balọ́ba lọ́balọ́ba ó ké sí àwọn òjòyè àwọn òjòyè àwọn òjòyè ní ó ké sí àwọn ọ̀gá bóyá tí wọ́n jọ́ gaalé oníṣẹ́ ọwọ́ àbí àwọn tọ́jà alága àdúgbò àbá àwọn alága àdúgbò ní ó ké sí àwọn ọba àlèlè ń túmọ̀ pé bí wọ́n ṣe mọ́ sọ̀rọ̀ nípa pé wọ́n ń pe kíníkẹ́ ní grassroots government ìjọba ìpìlẹ̀ láti gbòǹgbò a rí i pé wọ́n padà síbẹ̀ a rí i pé táwa náà bá ń wádìí nǹkan á pé a táwa bá hu tégbòtégbò yóò padà sí kínni yóò padà rú ló jẹ́ káwa náà fẹ́ gbé bá a ṣe fẹ́ gbé yìí pé tá a bá fẹ́ wòye pé sáà ní fọkànbalẹ̀ ibi tá a padà sí a padà sínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa torí pé kò sí ohun tí ń jẹ́ ìlú àbí àdúgbò àbí orílẹ̀-èdè bí ó jí àwọn èèyàn tí ń gbé bẹ̀. ìyìn tí ó sì mọ́ dé bá ìlú àtàdúgbò yọ wà lọ́wọ́ àwọn tí ń ṣàkóso ibẹ̀ àtàwọn èèyàn tí ń bẹ́ńbẹ̀ ló fi wá jẹ́ pé wa àwa láàsọ bá a bá fẹ́ rí ìdáàbòbò àwa láàsọ tá a bá fẹ́ rí torí pé ìdáàbòbò ni ó bí ìfọ̀kànbalẹ̀ ìyálà nínú ìlú láàrin àdúgbò àbí láàrin àwùjọ ta ni ọ̀wá rí wọ́n lè kó security tìyàn pé sọ́jà kan ní sọ òun nìkan wọ́n lè kó àwọn ọdẹ kún ó kó tìyàn wọ́n lè ra ọgbà kéèyàn ọmọ ọbẹ̀ nínú ọgbà pété bá ti ń jáde nínú ọ̀kẹ́ ọmọ wọnú mi tí ọmọ lọ jẹ́ bí ẹgbẹ̀rún kan ẹni yóò sì ní nífọ̀kànbalẹ̀ kò ní wá síkíọ̀ torí pé ìyàtọ̀ ń bẹ láàrin síkírítì ààrí ni èèyàn fẹ́ ṣe ọ́ nìkan wọn ò rí ọ ṣe ọba tó dá wa báwo láṣẹ wà síkíọ̀ níbi àwọn ẹ̀rù tí mọ́ tọ̀dọ̀ rẹ̀ wá àtàwọn àìnífọ̀kànbalẹ̀ ìpayín keke tí mọ́ tọ̀dọ̀ rẹ̀ wá tó jẹ́ pé bẹ́nikẹ́ni ọ̀bánrẹ́júmọ́ ni bẹ́nikẹ́ni ọ̀tafàsí ni ọlọ́run ọba tó dá wa látàntorí àìṣe tiẹ̀ yìí ìbẹ̀rù yóò bu àwùjọ àìnífọ̀kànbalẹ̀ báyìí òkè ní security tó wàhálà ó sì mọ́ ṣẹlẹ̀ àbí ọlọ́run ọba kó mú ètí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà kó mú kúrò fún wa níbo làwa ń lọ ńbẹ̀ òun náà ni pé nkí àkọ́kọ́ tá a kọ́ gbọ́dọ̀ bùkátà sí tá a fi náà gbé e látilẹ̀ òun náà ni pé àyà kan lákọjọ wòye sínú alukur'an gbàtí ọlọ́run ọba ń sọ pé àwọn wo ni ó ní ìfọ̀kànbalẹ̀ tí ó wà sí kíọ̀ láyé àti lálkìyàmà tí èrè ń jẹ tí mo bẹ ń bi pé yẹn wá sí kíọ tí ó bẹ fúnrú wọn Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ní àwọn tí ó rí bẹ́ẹ̀ alladhina amanu Ọlọ́run ní àwọn náà ní àwọn tí wọ́n nígbàgbọ́ nù wọn Ọlọ́run ọba kémi ọwọ́ abira mi ṣé mo tiẹ̀ gbà kí mo ní Ẹlẹ́dàá kan sọ́dá mi lásán tí ó lè ṣàkóso ìgbésí ayé mi ni ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí tí bá ń ṣàkóso ìgbésí ayé mi sọ́tẹ́ mi lọ́rùn sóhun ni mo dojúkọ torí pé ń bẹnu ọ̀pọ̀lọpọ̀ alálẹ̀ lẹ nígbàgbọ́ tẹ̀sí mọ̀ pé alálẹ̀ yìí kèé ṣe pé ọba ẹlẹ́dàá wa lẹ̀ ń pè lálálẹ̀ ẹ ni òní jó yín ni ó jọ yín wọn náà wá wára rẹ nínú alladhina amanu sọ̀nbẹ nínú wọn. nígbà tá àdánwò bá dé aláwọn tẹ́ ké eléyìí ń júwe pẹ̀ sínú alladhina amanu ajẹ́pẹ̀yìn gan ni ewu ń dá àìláàbò nínú àwùjọ àìnífọ̀kànbalẹ̀ ẹ̀yin lẹ ń béèrè ẹ̀ láàrin àwùjọ kọ́lọ́hún sì jẹ́ ó yí ọ ju bá a ṣe ń sọ yìí lọ torí pé tí a bá ti gbé ìwọ̀ tá a fi jẹ́ olùgbàgbọ́ òdodo náà ọbẹ̀ ẹlẹ́dàá wa tá a bá ti gbé fún nǹkan míì àti kọ́ lẹ́tà sí wàhálà àti kọ́ lẹ́tà sí pé kò sáàbò mọ́ kò sì sí fọ̀kànbalẹ̀ lọ́lọ́run fi sọ fún wa pé alladhina amanu ọlọ́run ní àwọn tí wọ́n nígbàgbọ́ nù èmi ọlọ́run ọba wọ́n gbà mí gbọ́ tọkàntọkàn tara tiṣẹ́ wọn àwọn ọwụwa mi wọ́n ń pe fún mi wọn ò jìtá mi ọ̀kan kan bẹ̀. ọlọ́run wa ní kò wá rí bẹ́ẹ̀ lásán níbi tí wọ́n wẹ̀ tí wọ́n yẹ kankan dé ọlọ́run bá ní wọ̀lẹ́mi yẹlbisu ìmáàna òǹbìdólmin ọlọ́run bá ní báyìí ò kọ́ mọ nínú tí ọba ní pé lọ́nà in any form nínú àbòsí tá ń pè lábòsí níbi tá àyàtà òun náà àkọ́kọ́ òun náà ni ìmórogún pẹ̀lú ọlọ́run ọba èèyàn lè mórogún pẹ̀lú ọlọ́run wa níbi ààbò bẹ́ẹ̀ látàrí pé bọ́yẹ rí nǹkan kan mọ́lẹ̀ kóun ní ọmọ dáàbò bòlú yín àbínú ilé yín sára mi abe torí pé òun tẹ́ ẹ ni pé ọlọ́run ọba wa òun náà ni alhaviv òun náà ni alhaviv ọba yìí ní ń sọ gbogbo nǹkan tí wọn ti ń sọ torí pé gbogbo fi sọ́ra tẹ́ẹ̀fẹ́ tẹ́ ẹ bá padà wú ẹ̀yin náà lẹ́ẹ̀mọ̀ sọ báyìí tí wọ́n ṣe fún yín wọ́n lè pẹ́ nìkan kí wọ́n gbọ́dọ̀ dúró lórí rẹ̀ níbi tẹ́ ẹ rí nǹkan yẹn mọ́ bẹ́ẹ̀ nìkan bá dúró ń bẹ̀ yín lẹ́ẹ̀mọ̀ ṣe káì káì àì dúró ń bẹ̀ ó tún ọ̀pọ̀ ìlẹ̀ ń dáàbò bò tó bá jẹ́ pé èyí tí wọ́n dì sínú nǹkan kan tí wọ́n lójú ọ̀gbọ́dọ̀ pa ọ́ ni tí wọ́n náà rí i pé bójú bá ti sú ìwọ ọlọ́mọ wá ọ̀rá káàkiri nylon tó dì í mọ́ tójú òfin ní pa kódà kójú ọ̀pá ìwọ ọ̀sá gbọ́dọ̀ pa òun ta ni ń sọ̀rọ̀ àwọn dọ̀ọ́fà tọ́ọ̀lì bọ́ọ̀lì mọ̀tìlóòbì ó tún mọ̀ pé àsọ̀lẹ̀ ni àwọn security tó ló kójọ ká tiẹ̀ wá sọ pé àwọn agbófinró wa tẹ́pẹ́ la fi ní ọ̀nà tá à ń lọ jìn nípa ètò ààbò gbogbo alájọ kọ sí bá ṣe ráàbò lórílẹ̀‐èdè wa àtinú wa àtinú wa àtinú ìgbésí ayé wa a rí i pé a ti gbé ní pásánà báyìí security tá a ní fúnra wa níbo láti rà á látara àgbàgbọ́ wa ní ọlọ́run ọba wa ọlọ́run ní tí wọn lọ́nà yóò kọ́ mọ ẹbọ ọ̀pààlà nínú ẹ̀mí wọn pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n ní sèmi ọlọ́run ọba ọlọ́run bá láwọn tá a wá sọ yìí tá a pé security ọlọ́run bá ti sọ bí tá a wá sí ọlọ́run ní ulaika lahumul amn ọlọ́run láwọn tá a sọ yìí tẹ́dá kí wọ́n mọye wọn lẹ́yìn àwọn ọlọ́run ọba tó ń kálukú ni ó sì mọ́ra rẹ̀ pé ṣe ń bẹ́ńbẹ́ ọlọ́run bá ní lahumul amn ọlọ́run bá ní security tí wọ́n ní o àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n ní security belonging wọn ni dúkìá wọn ni ọlọ́run wá ní wahum kódà níbi tí wọ́n ní ààbòdé ọlọ́run ní ẹni tí ó mọ̀nà ni wọn gbogbo wọn bá fẹ́ ṣe yọmọ ogun àwọn yóò máa pè á bí ikó ti mọ̀ ni ò ní nǹkan kan lè pé àwọn òlé kó dà bẹ́ẹ̀ ṣe lọ tán bẹ́ẹ̀ ni wọ́n sọ sẹ́ wọ́n lè pé à nísinsìnyí wọ́n sọ ọlọ́run sọ yín dé ọmọ àwọn òkè bí àbò ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni làwọn àdánwò mi ọbọ̀ sọ pé ọlọ́run bá ti júwe àwọn tí ó ní security kí láti ń pè ní security al-amnu a rí i pé ìfọ̀kànbalẹ̀ ń jẹ́ amnu báyìí sọ fún wa ó túmọ̀ pé environment tó bá wà secure ibẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ọ wà tí kò wọ́ sùn àsùnhàn ọrùn káwá béèrè lọ́wọ́ ọ̀wọ́ láwọn ìlú wa tá ń bẹ àwọn inú ilé wa sáà nífọ̀kànbalẹ̀ tàbá fẹ́ rìnrìn àjò sáà nífọ̀kànbalẹ̀ ọlọ́run ọba gangan fi ìfọ̀kànbalẹ̀ tó ṣe fáwọn ẹni àná ọlọ́run ọba gangan fi yọyìn ọba oníyìn ní tẹ́lẹ̀ ọba alákùnrin ní tẹ́lẹ̀ ọlọ́run bá sì kọ́ àwọn tó jẹ́ pé àwọn tí ń ṣàkóso ìlú àbórílẹ̀-èdè ọlọ́run bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé ohun tí ọmọ jẹ́ security báwo lẹ́gbẹ̀ẹ́ gbà nínú àwọn àyà ọlọ́kan ọ̀jọ̀ kan tá a padà kó sínú ẹ̀ mo wá ní aya yìí lásán al-imam káwòye sí i torí pé al-amnu security ìfọ̀kànbalẹ̀ òun ni matlabun adhimun lil insan gbogbo ohun tí bá jẹ́yàn pátá ohun tó gbọdọ̀ ga jù lẹ́mìí wa òun ni ètò ààbò tí ó bí ìfọ̀kànbalẹ̀ fún wa torí pé kíni a mọ̀ pariwo environment tí ó bá sí ìfọ̀kànbalẹ̀ a lè dálé iṣẹ́ lẹ̀ ńbẹ̀ bàbá dálé iṣẹ́ lẹ̀ ńbẹ̀ bọ́kàn ẹ̀wọ̀ ọ̀bá balẹ̀ a lè ṣiṣẹ́ ńbẹ̀ bàbá ṣiṣẹ́ ńbẹ̀ bọ́kàn ẹ̀wọ̀ ọ̀bá balẹ̀ a lè rí kó jáde bàbá kó jáde tọ́kàn ẹ̀wọ̀ ọ̀bá balẹ̀ a lè lọ sinwó. sáà pé a ti wà nínú oore kẹta dojúkọ báyìí nìsín ẹ̀rù ń ba kó wa wọ́n mọ̀ sọ fẹ́ lómi tọ́ bẹ́ẹ̀ lọ́lọ́ kó ẹran tí wọ́n bẹ́ẹ̀ jí ọgbẹ́ àlówó àṣà sì fẹ́ràn sọdún àbẹ̀ẹ̀kọ́ ni kí ni ò sí ìfọ̀kànbalẹ̀ àwọn tọ́jà àwọn àgbẹ̀ wa ṣé wọ́n lè wọnú oko àwọn tí ọ̀jágbẹ̀ náà sáwọn náà lè rìn bó ṣe wù wọ́n ìfọ̀kànbalẹ̀ wa sọnù ta ni wa ta ló wá bí bẹ́ẹ̀ àwa yìí náà ni látàntorí àìmẹ̀tọ́fẹ́lẹ̀tọ̀ àìmọ̀ìwọ̀ fún oníwọ̀ àti àìgbésẹ́ tọ́tọ́ fẹ́ni tí mo ṣiṣẹ́ rẹ̀ tálẹ́ntì mo sọ ni tí mo pèsè àbòsílù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ni látàntorí báyìí káwá wọnú ilé wa torí ìpìlẹ̀ ààbò níbi tọ́lọ́wọ́n bá ti gbé fún wa látọ̀dọ̀ ọlọ́kọ láya ni alimab ọlọ́wọ́n bá ní tẹ́ ẹ bá fẹ́ lọ́kọ abẹ́ fẹ́ láya ọlọ́run ní olùgbàgbọ́ òdodo méjì ní kún ọjọ́ fẹ́ra wọn tó pé tẹ́ bá jọ fẹ́ra yín inú suratu nur kọ́yìn àbí tẹ́ bá jọ fẹ́ra yín lólùgbàgbọ́ òdodo àti olùgbàgbọ́ òdodo láìfu ẹni àkọ́kọ́ wà sí kí ọlọ́dọ̀ ẹnìkejì tẹnìkejì náà wà sí kí ọlọ́dọ̀ alákọ̀ọ́kọ́ lápẹ̀rẹ̀ tí wọ́n bá lọ fẹ́ aya tó jẹ́ olóògùn ẹni tí ọgbà pọ́lọ̀ ní mọ́ ṣe nǹkan pé àfi ohun tó wọ̀ òun ò tó kọ́wọn ó fi gọ̀gọ̀ fà á ní tipátipá sọ̀rọ̀ pé tó bá gbóúnjẹ fún wọn tó bá jẹ́ pé ọwọ́ èédú lásán tó fi dáná nídìí àrò lọ́ba jẹ́ kó bára sìn sí etí igbá oúnjẹ igbá àmàlà àbọ́bẹ̀ tí e, abọ́ wa làágùn tí èédú yẹn wá sàn sínú ọbẹ̀ sọ̀rọ̀ pé tó bá sin ọbẹ̀ kí lọ́kọ̀ sí alimam kí lẹ́ni yóò ṣe yóò pè wá ní pé ó bu nǹkan sọ́bẹ̀ fún mi torí pé àìjẹ́pẹ́ni tó nígbàgbọ́ security ti ṣe kíni ó ti lost láàrin wọn nǹkan kọ́ ọmọ sọ́ra wọn lọ́wọ́ ọ fẹ́ lò mí eléyìí gbajúmọ̀ láàrin àwùjọ ọkọ sọ pé ìyàwó fẹ́ lòun àbí kí ìyàwó sọ pé ọkọ fẹ́ lòun kí ló sọnù òun náà ni al-iman torí pé wọn ò jọra wọn ẹnìkan òun jẹ́ nítorí gbọ́lọ́ngbọ́ ẹnìkan ọ̀gbọ́lọ́ngbọ́ a sì mọ̀ ràn adwal balid ilal jalid kàlìjámùrì yóò dọ̀ òfin rọ̀mọ́ àdìfá ìhùmad ni pé ọlọ́run ní ká gbé níbẹ̀ bákan náà láàrin àwọn ọmọ tá a bá ń bẹ láwa nìkan pẹ̀lú gan tajọjú olùgbàgbọ́ òdodo ọkẹ́ mọ́ balẹ̀ tẹ́ ẹ bá ti ń lọ bíi méjì táwọn alákòóso inú ilé lóbìnrin bá ń pé méjì pé mẹ́ta tí ẹni àkọ́kọ́ ju ẹni ẹ̀kejì níbi iman ọkọ wà nù àdẹ́wò bọ́yá ni wọ́n ṣáájú àbẹ́ntọ́ wà lẹ́yìn yọmọ eléyìí náà ń bẹ láàrin àwọn orogún síra wọn ọ̀kìn ò lè gbóúnjẹ fún kan ó tàn pé security ti lùsì láti kíni láti inú ilé tí ọba ti wá sí tabala fẹ́ tracy àìsí security àìsí fọkànbalẹ̀ tàwùjọ àtìláàjì síbi tó yẹ ká ti hú látilẹ̀ tí ọba ti sí ìtaní ò ní tò àpẹẹrẹ tinúlé la mú wáyé o. eléyìí ọgbajúmọ̀ láàrin àwùjọ wa nǹkan kúnlẹ̀ kọ́ chẹ́ẹ̀kì inú ilé rẹ̀ sọ̀kan lè wọlé so o lè fi para ọkọ rẹ para so o lè fi para ìyàwó rẹ so o lè fi para sẹ́hun tí ń jẹ so o lè jẹ́ sásọ òbóra rẹ̀ so o lè fi sùn aláṣọ òbóra ọ̀ràn gbogbo ibi tí wàhálà ti ń pilẹ̀ léléyìí àwọn èèyàn gbádùn tí ò lójútùú látara àìnígbàgbọ́ à ń dá wàhálà alẹ̀ sáàrin ara wa lọ́nà àkọ́kọ́ lélẹ́yìí ọkọ àti ìyàwó sì nípìnlẹ̀ family la fi ní afẹ́ká gbé e láti ilẹ̀ ká tó dé òkè tọ́ra àwọn blame àwọn olórí. ẹni tí ń jẹ́ ará àdúgbò ọmọ blame àwọn ọba àbíkọ́ ọmọ blame àwọn baálẹ̀ baálẹ̀ ọmọ blame ọba ọba ọmọ blame àwọn tọ́jà alága alága ọmọ blame àwọn tọ́jà gọ́fìnà gẹ́gẹ́ bí àwọn jàmọ́ ò ṣe mọ blame ìmáàmù pẹ́yìn àfa ẹ̀ sì ń wòran báwo làáfà rí níbi ìgbàgbọ́ èyí tẹ̀ ń bẹ lẹ́yìn àfa gbàtà àfa ń sọ fún yín pé ẹ páyọ̀ ọlọ́run ẹ mọ́ ṣẹbọ pẹ̀lú ẹ̀ ṣe é gbọ́ sáfà lè tú yàrá yín àwa ń béèrè fọkànbalẹ̀ àwa ń gbàgbé kí ni tọ́lọ̀ ń fi yọ yìí nínú suratu Quraish àfáàní ọwọ́ sọmọ pé sáàmù ọkà àti àmà òun mi ń ju èè wà á mọ́nà òun mi ní àwòfin kí lọ́lọ́wọ́n bá ti síwájú tàgọ́fẹ̀lù ànìhù wọ́n fọnú fọ́ra nígbà tọ́lọ́wọ́n bá rọ̀ bẹ́tọ̀ al-itiam wal-amn ń tọ́lọ̀ wọn bá dè é mọ́ tó jẹ́ pé end result èrè ohun tí wọ́n ń ṣe yẹn ní nǹkan yẹn wọ́n gbàgbé rẹ̀ wọ́n mọ̀ wá lọ́rẹ́ àtàmà hum min ju'in àwa béèrè pé sí ẹ̀yin ni hum bẹ̀ sẹ́yìn ni sáàgbàgbé ni pé ọlọ́run ọba ní alladhina amanu àtọ́lọ́run rí fàásì nìyẹn walam yalbisu imanahum bi dhulmin ulaika lahumul amn wa hum muhtadun àwa ti gbé tinú lébẹ̀ ọ̀dà láàrin lọ́kọláya ni ẹja padà sọ́dọ̀ mọ̀lẹ́bí inú ẹbí wa tọ́lọ́wọ́n bá ní bá a bá ti so ẹbí pọ̀ ìfọ̀kànbalẹ̀ ọbẹ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọn ò lè kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ara wọn alimam wọn ò ní mọ wò pé ọmọ bọ̀dá mi bọ̀dá bàbá àwọn ẹsẹ̀ yẹn kò ní sítàn ẹ̀ ẹja wá àwọn nǹkan tí ò tó nǹkan a ti fi sọ security nù kódà a ti fi sọ àṣẹ ẹnu wa nù látàrí nǹkan tí ò ṣe kínni tí o tó nǹkan ohun tó yẹ ti gbogbo olé ngbà míì tá bá ti wà polarize ọlọrun jẹ́ kí nǹkan yìí ó yé wa náà ọ̀dà alápẹ̀rẹ̀ bọ́yẹ̀mí àti ìjọ jẹ́ ọmọ inú ilé náà èmi ti bímọ tọ́pọ̀ iná ti bímọ tọ́pọ̀ ń bẹ èmi ò wá gbà pé kọ́láyọ̀ ti yín torí ànàníyà tí n bá fọ́ọ̀nì àlùmọ̀ǹkọ́rọ́ yìí tí mo jẹ́ kí wọ́n la ilé wa sí méjì àwọn tó bá jẹ́ àwọn tí ń bá èmi lọ wọ́n mú ẹ̀yin lọ́tà a lè jẹ́ ọjọ́ ọmọ bàbá kan náà a lè jẹ́ ọba kan a lè jẹ́ ìyè kan ṣùgbọ́n ilé wa ó ṣe kíni yóò pín sí méjì a rí i pé à ń gbé láti lókà eléyìí kó bá wa lọ́pọ̀lọpọ̀ láàrin àwùjọ ìsìláàmù sì pè wá pé ká má jẹ́ kẹ́bí ó pé àwọn tó yẹ kó pàṣẹ kí wàhálà ọ̀sẹ̀ ládùúgbò kákọ́ yẹ lọ pa àwọn tí ń jà yẹn wá eléyọ̀ wá béèrè pé ṣé authentic ni àbí kan sọ torí pé kí ni ìmánì pé ọlọ́run ọba ni máàlíkàl múlkì túùtìl múlkà man ọ̀sọ̀nù ìgbàgbọ́ la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li àti ìgbàgbọ́ al-uhuwa al-insaniya al-qawmiya. al uhuwa al àdìníyà ìjọmọ ìyá àlú ìjọmọ ìyá pé wọn jọ bí wa ìjọmọ ìyá pé ìyẹjọ ni wa tí èyí tó wá jẹ ọba lérí rẹ jọ jẹ ti ẹsìn yóò sì nǹkan tó jẹ nǹkan tó kéré yìí tí èsì nǹkan gbére yóò fa ìjọmọ ìyá ẹsìn ya tíjọmọ ìyá ẹsìn bẹ́ẹ̀ ti ya báyìí ṣètọ́ ni ti dáàrin yín yóò fọ ilé yín àṣẹ tí wọ́n wò pọ̀ gbà lọ́dọ̀ lágbájá eléyìí wò kí mo gbàṣẹ tèmi lọ́dọ̀ tàmẹ̀dò àṣẹ yàn ní múlẹ̀ tó tí wọ́n bá sọ báyìí wọ́n ó pé kéésà wọn kìí ṣe tiwa bẹ́lẹ̀ náà bá sọ báyìí wọ́n pé kìí ṣe tiwa ó ń kálukú náà ká fura ìfọ̀kànbalẹ̀ wàá dà ọ̀dà lápẹ̀rẹ̀ tá a bá rádúgbò kan àbílù tó máa ń jà sí ìjẹbaálẹ̀ àbí ìjòyè kan tó ìjẹ́ pé ẹnì yìí ni ó jẹ ẹni tí ọmọ pàṣẹ fáwọn ọdẹ àwa rí nínú àwọn ọdẹ ọjà wọn ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kejì àbáwọn tọjú olóṣèlú náà ni sáà mọ̀ pé tí wọ́n pe ẹni tó jẹ́ ọdẹ ẹgbẹ́ kan tọ́pọ̀ àwọn kẹ́ni ń bá lọ báwo ni ó ṣe alimam yọ sọ pé kí n sa àwọn aláṣẹ tiwa ni àwa kó security akọ́dẹ sílùú nínú àwọn ọdẹ gan ọkàn wọn ò ṣọ̀kan tahsabuhum jami'an wa qulubuhum shatta gẹ́gẹ́ torí pé àwọn tó já láṣẹ sí wọ́n ṣọ̀kan tí aláṣẹ tá a yàn nínú ilé kan tó bá sìn ṣe sa lè pa ọkọ̀ bá wí àwọn tó ṣe tiẹ̀ ní ọba wí yóò wúwo lẹ́nu ẹ̀gbẹ́ tí ò ṣe tiẹ̀ láti wá sọ pé mọ́ bò ó kọ ẹbí wa jẹ́ torí pé ẹgbẹ́ kejì ń wò pé yóò ṣubú tẹ́lẹ̀ wọ́n ń wá kó ṣubú pé kò á tẹ́yìn níbo la wá ju ìgbàgbọ́ ìsìláàmù pé àbọ̀dọ̀ lẹ́mìí kọ́ bàjẹ́ fọmọlà kejì sí kódà tá àwọn tó jólóṣèlú tíjẹ̀wọ̀ bá bọ́ sí ọ lọ́wọ́ tó bá jẹ́ mùsùlùmí dáadáa tó jẹ́ èèyàn dáadáa ọ̀bọ̀dọ̀ lẹ́mìí pẹ́ni tó ti dérí ipò yẹn ọ̀nà yóò tó lè gbà débẹ̀ pé kó ṣubú torí ìṣubú rẹ̀ wọ́n ní ó ṣubú díẹ̀ tíjọba rẹ̀ bá dàrú ayé wọ́n ní ó dàrú díẹ̀ ló fi jẹ́ pé nínú ìgbàgbọ́ mùsùlùmí tọ́yẹrẹntì òun náà ni pé báwo ni nǹkan ó ṣe dà tá a ṣe láàbò àbòwọ́ mọ́ láàyè torí pé àṣẹ tá a pín yẹn tọ́jẹ́ pé èèyàn kan ló yẹ kó ní káwa bí ẹgbẹ̀rún kẹta ń bẹ nù ìdílé kan kájọ gbárùkù àṣẹ yẹn ti ṣe kí ni ó ti wíìkì bó ṣe wá wíìkì lọ́dọ̀ tiẹ̀ yẹn nínú ilé yẹn ó ti wíìkì ó ti wíìkì lọ́dọ̀ aráàlú ló fi jẹ́ pé security tá ń pè pé ààbò òlu tá fẹ́ nì sáwa gan ò ti pinra wa sáà ti lùsì security torí pé nu ti jẹ́ security alhamdu lifikiri fi kiri ọwà ahamu ọlágbára jù á padà débẹ̀ ìran kẹ́nu rẹ security nìyẹn o òun náà ni pé kí sẹ́ǹsì wa kọ́ wá síkíọ̀ tínkì wa kọ́ wá síkíọ̀ eléyìí bẹ́ẹ̀ al-imam káwa padà kódà ká tiẹ̀ pé kò sí polarization báyìí eléyìí náà ń bẹ láàrin àwọn àfa o hmm. ń bẹ láàrin àwọn tí èsì àfa náà àwọn àfa ẹlẹ́sìn míì náà kódà àwọn tó ọ̀bọ́gi bọ̀pẹ̀ torí pé àwọn àgbà pé ìsìláàmù ni ẹ̀sìn tradition sódìé làwọn ò fi pè yín ní ẹlẹ́sìn ìbílẹ̀ tó rẹ́dà ọlọ́run kan ṣáájú ànábì adam. ṣùgbọ́n àwọn abọ́gi bọ̀pẹ̀ àbí abọ̀rìṣà náà. bó tiẹ̀ jẹ́ pé tá a bá ti ń sọ̀rọ̀ amúnú tẹ́lẹ̀ wá ti ní àwọn tí ò ní alladhina amanu káwá padà sọ́dọ̀ àwa tá a jẹ́ mùsùlùmí báyà tá a jẹ́ àfà ṣé security ò sọnù lọ́dọ̀ wa al ṣé security ò ṣé ọlọ́run ṣé ọlọ́run ẹlẹ́dàá wa là ń pè sáà pé nǹkan tí ó bí wàhálà fara lé tẹ́kọ̀ọ́ tó ń pè àlìjọ̀nù lè gbáwọ̀ gan lójú o ti lù sí security lẹ̀ ó lè wọlé kọ́pẹ́ àwọn ọmọ rẹ ní ọkọlù atẹ́gùn bú ohun tó ń pè káwáṣẹ̀ pé àwọn nǹkan oríṣiríṣi tẹ̀ ń ṣe nínú ìlú kọ̀ọ̀kan pé tá a bá ti ṣe báyìí omi bẹ́ẹ̀ wọ́n lè pé èèyàn wọn ò fi ṣe é nǹkan tẹ́ fi ṣẹ́tẹ́ lẹ́fẹ̀ẹ́ yẹn ṣe yẹn ṣe láìfọ ẹnìyẹn wà síkíọ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ́ bá mú mú tí ó padà kan ẹ̀yin tẹ́ mú wọn fi bọ̀ nǹkan kan jọ kan náà àbí tẹ́ fi ra nǹkan kan àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ńkọ́ ṣebí wọ́n mú mùsùlùmí wọ́n sì mẹ́ni tí èsè mùsùlùmí náà wọ́n lè pẹ́ nìkẹ́ payàwó rẹ̀ kí lè jọ́sìn ró lè kún wọ́n lè kún ọba nǹkan lọ́wọ́ sàpé tiwọn tẹ́lẹ̀ ó ti fojú hàn ni pé sáwà tá a jọ ọmọ ọbẹ̀ náà ni àwa rọ̀ wá gbogbo wa kọ́lá àfijẹ́ mùsùlùmí láyé ṣùgbọ́n a lè gbé tá a bá gbà fúlàní islam tẹ́ǹtì ẹ̀sẹ̀ mùsùlùmí ni ó sì mọ enjoy peace tí islam mú wa ló fi jẹ́ pé ńgbà tá a nẹ́bí sallallahu alaihi wasallam ń bẹ láyé àwọn tí ẹ̀sẹ̀ mùsùlùmí wọn jọ gbáyé kódà wọ́n ń gba tax nínú islam àwọn tí bá ń gbólédè islam tí èsè mùsùlùmí ní mọ́ san táàkì tá à ń pè ní jisiya owó yẹn ń jẹ́ owó security wọ́n mọ̀ fi provide social amenities fún wọn àwọn ní ọmọ mu mi ọdẹ ọmọ dáàbò bò wọn nígbà tí wọn bá ti gbógun tì wọn ló fi jẹ́ pé tàbá bára wa ń lórí lè tàbá bára wa tẹ́ ń pè ní sẹ́kúlà bó ti jẹ́ pé sẹ́kúlà yẹn kò wà well defined tàbá jọ adopt template àbí ohun tí islam gbé kalẹ̀ fún wa táàfin rí amúnú táàfin security àtẹlérí àtẹlẹmù ní ọ benefit ń bẹ ká fún yín lápẹẹrẹ kan nígbà tí iṣu islamic banking ọ̀nà islamic banking tó dé àwọn tí èsè mùsùlùmí gbógun lónìí tá à ń sọ̀rọ̀ àwọn tó ní sí àṣìjú ń bẹ tí wọ́n sì ń gbádùn rẹ̀ jù tí wọ́n ń lò ju mùsùlùmí lọ àwọn tí èsè mùsùlùmí ni ṣé kò tán ló jẹ́ kí bá a ṣe ń sọ lẹ́yìn náà pé security apparatus wa bá a ṣe gbé e kalẹ̀ ẹ jẹ́ á tẹ̀lé ohun tí ìsìláàmù là kalẹ̀ á gbọ́ báwo ni islam ṣe ní ká yin àwọn tí ó jẹ agbófinró àwọn tí ó wàá jó lórí ọ̀dọ̀ àti wà lọ́dọ̀ àwọn olórí báyìí alimam ni pé àwọn tí ó jẹ àwọn olórí gan tí ó yin àwọn tí ó mọ̀ ṣàkóso la sọ fún wa pé security ààbò ládùúgbò nínú ìlú nínú ilé wa nǹkan àkọ́kọ́ tá àkọ́kọ́ sọ tá a bá rí bá a yòówù ká ní nǹkan ogun tó ammunition tó ju ammunition lọ gbọ́dọ̀ ní hamri tá a gbọ́dọ̀ ní tẹ́kọ̀ òun làkọ́kọ́ òun ni al-imanu billah òun ìgbàgbọ́ nínú Allahu subhanahu wa ta'ala torí pé ẹni tí ọba bá ti nígbàgbọ́ nú ọlọ́run tí ó sì fẹ́ tọ́ rẹ̀ fún ọlọ́run jagun ẹni ọlọ́run bá wa ń bá jagun talẹ̀ ni tí ó dojúkọ ọlọ́run. kò sí security ọ̀hún. kò sí security ọ̀hún. lẹ́tà ń báyìí kódà àgbàǹgbà tẹ́wà náà ọ̀rọ̀ tiwa náà pé so help me God. Hmm. so lẹ́tà ń báyìí security yìí lẹ́tà nítorí rẹ̀ láàfin sẹ̀mí dáadáa láti fi nífọ̀kànbalẹ̀ kódà ní ìjọba oníjọba ní ìjọba ọlọ́ba ní ìjẹ́jòyè oníjòyè ìjàsẹ̀ ìjàláṣẹ àwọn aláṣẹ ní òfin rinlẹ̀ ní òfin ní bọ́ lọ́wọ́ wọn torí ìlú lè túmọ̀ yẹn lórí téèyàn ní rí jọba lé lórí mọ́ nígbà tógun bá ń bẹ tí ò sí fọkànbalẹ̀ àdúgbò lè tú orílẹ̀-èdè lè dàrú àbẹ̀lọ́wọ̀n kankan pé ohun tí ó istiqrar tí ó gbọǹkan fi rinlẹ̀ al-iman náà ni látara ọ̀rọ̀ látara àṣẹ lẹ́yìn eléyìí báyìí òun náà ni pé nbí tá a bá rí al-amnu tá a fi ní nǹkan tó tóbi ni ìbẹ̀ láti rí àwọn ọ̀sẹ̀ wa àwọn responsibilities wa àti duty wa àdìníyà wọ́dùnìyàwó yìí èyí tó jẹ́ tẹ̀sìn ìbẹ̀ láti rí i sí bí ó bá sí àní rí sọ̀láàtì kí kódà ọlọ́run gan tún sọ ìran sọ̀láàtì kan ní sọ̀láàtù lẹ́kọ́ọ̀f kí mo ná ọlọ́run ọba pé Allah subhanahu ìrun bẹ̀rù ìrun páyà ìrun mọ́sọ̀sẹ̀ tọ́ọ̀mọ rìn lọ tọ́wà lórí nkẹ́gùn tó sì mọ́ kírun tẹ́ gbébọn tẹ́ bá fẹ́ kírun fọkànbalẹ̀ wọn ni ẹ kó gbòǹkẹ́ ogun lẹ̀ ṣùgbọ́n tẹ́ bá fẹ́ kìtì páyà àwọn kan gbébọn lọ́wọ́ ni. ilé ìjọsìn mélòó ni fọkànbalẹ̀ ń bẹ ń bẹ láwùjọ lẹ́nì nígbà kẹtẹ́ máa ń tìrìn àjò bọ̀ tọ́ba pé tóun bá ti ní mọ́tàsí òun ó sùn bẹ̀ ṣé ńgbà tí ṣírùkù gbalẹ̀ tẹ́ bọ́ gbalẹ̀ wọn nìkan sún mọ́tàsí òun ọ̀bá rẹ̀ nìkan mọ́ ọ̀bá ṣe kí nìkan mọ́ sọ̀rọ̀ ọ̀nù bẹ́ẹ̀ á tiẹ̀ jẹ́ àmúgankọ́ á tààrà sàárà ṣíṣe tí ọ̀gbẹ́gẹ́sẹ̀ wò ti débẹ̀ látàntorí báyìí ní pé ká lè rí ojúṣe ẹ̀sìn ṣe a ní bùkátà sí alamunu security ìdáàbòbò àti fọkànbalẹ̀ àbáwọn ọ̀sẹ̀ ẹ̀tayé mindúni haufi awuwẹ́jẹ̀l tí ò ní sí payà tí ò ní sí fòró ẹ̀mí tí ò ní sí payín kékeré pé wọ́n lọ ní ọlọ́run jẹ́ wọ́n dé o ìyàwó wa ní sùn ọmọ ò ní sùn pẹ́ńtọ́ bá lọ gbogbo wọn kó wọn fi dé. bó ṣe dà láwùjọ lẹ́ni ni àwa ti sọ nǹkan kan tá tọ́jú tàbá wa tọ́jú nǹkan yìí náà tán ọlọ́run bá fún wa lọ́pọlọ tó yẹ pé àwọn ìlànà tó là kalẹ̀ táwọn fi tọ̀ bákọ̀ rẹ̀ torí ìmánu ní mọ́jẹ́ kéèyàn ojú wọlé pé ìlànà tọ́lọ́run la fẹ́ tẹ̀lé tí ọba ti sí bí wàhálà bá ṣẹlẹ̀ nínú ìlú àwọn tó jó lórí ìlú wọn pe nínú káwọn káwọn orúbọ àbí káwọn ọbọ ọ̀sà wọn ò ní képẹlẹ́dà wàhálà lòun ní òsì bí àbádùgbò àbínú ilé eléyìí làkọ́kọ́ ìyẹn ti loose ìpayà yẹn ogun yẹn ó ti borí èyàn tí yẹn bá ti kọ́kọ́ gbé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé approach tí yẹn fún ààbò bá ní ọ̀nà ìmórogún pẹ̀lú ọlọ́run ọba tó sì dá wa lójú pé kò sí ohun tí yẹn ọba bọ̀ ń bẹ̀. bákan náà báàbò yìí bá ń bẹ kódà ń bi tó pàtàkì dé ẹ jẹ́ àwọ àwùjọ wa àwọn tó jẹ́ àwọn oníjọba wọ́n ń pè ní security vote síbẹ̀ ẹ̀mọ yìí tọ́jẹ́ ọba bàrà débi pé ìjọba ọkẹ̀ fún ni pé ó kù sọ́wọ́ ẹ̀ o wòye yàn wọ́n lọ́wọ́ ẹ̀ wò òun yàtọ̀ pẹ̀tọ́ bá bàjẹ́ wọ lórúkọ rẹ̀ ó bàjẹ́ bẹ́ẹ̀ náà ní ti máa ń jẹ́ baálé ọlọ́run fún wọn náà security vote gbóníkọ jẹ́ olórí lórí wọn bíjọba kan ọba fún wọn lówó ọlọ́run ọba ti fún wọn ní àrè àyà wàlkìwàmà ìjó lórí ar-rijalu qawwamuna 'ala an-nisaa security fún òtítì ẹ̀ nìyẹn o anabi náà sọ fún wa pé kullukum ra'i wa kullukum mas'ulun 'an ra'iyyatihi security fún òtítì ẹ̀ ọmọ abẹ́lọ́n kọ́lọ́n kó fún ọ ní tó fi darí àwọn ayé ọmọ sàdúrà bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ darí wa pẹ́ àwọn ọmọ sàdúrà bẹ́ẹ̀ kẹdarí wa lásìkí àwọn tó jẹ́ bí yín tó bá lórí ẹbí àbọ̀ jẹ́ mọ́gàjì bẹ́ẹ̀ làwọn tá a jẹ́ baálẹ̀ baálẹ̀ alága àdúgbò alága àdúgbò àbáwọ ọba àlú inú security fòtì tí iná ní ká sọ pé ọba ló nílẹ̀ àtẹ̀gùn kínni àtẹ̀gùn orí rẹ̀ báwo la ń lo security fòtì wa ọlọ́mọba àkọ́ yín mọ̀ ṣe o àwọn tó jẹ́ àwọn alága àwọn tá a já wa ìmáàmù bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ṣùgbọ́n lọ́hún sàn wá náà lẹ́sàn-án wọ́n náà ní security fòtì. ni pé sọmọ tọ tọba gbé tọba sàlá àgbàrún ọbẹ nìkan àfẹn tí ọba fẹ nírun kó ṣe kíni ẹ sí kódà ìkìlọ̀ wà ń bẹ pé sàbọfẹ kọlọrun ni tọba ń gba wájú imam tí wọn kẹ bọ sọ̀rọ̀ pé ẹ̀gbin ní ìdọ̀tí ni ó lè wá èyí tí wọn lè pé báwo lè rí dẹlẹdẹ lè ṣe o lè dẹlẹdẹ rí rẹ lè ẹlẹdẹ sọjá pé gbogbo nǹkan ni ọ̀tẹ̀ ọ̀pẹ ẹlẹ́dẹ̀ ó sì mọ tẹnu bọ̀dọ̀ tí ẹ̀gbin káàkiri ni ọmọ ọ̀pẹ ah, bí lágbájá àjọ ń kírun ni àwọn nǹkan ẹ̀dọ̀tí náà la mọ̀ bá ń bẹ̀ pé àkódò ah, òun ni ọ̀pọ̀ ah, torí pé ó ti di ẹlẹ́dẹ̀ màánàwíyà ẹlẹ́dẹ̀ àlùmánáwí ẹ lè mọ rí pẹlẹdẹ ní báyìí ṣùgbọ́n ẹ rí i pé ìwà rẹ̀ ìwà dọ̀tí tí ọmọ kó dọ̀tí bẹ́ẹ̀ sì ni ọmọ ọ̀hún tí ó kó bá pàṣẹnẹ́tì ara rẹ̀ látà nítorí báyìí síkírútì yìí wá pàtàkì ló fi jẹ́ pé gbogbo àwùjọ lẹ́yìn gbàtọ́ lọ́run ti tún rí lẹ̀ sí ọlọ́run wala tufsidu fil ardi ba'da islahiha ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn gbàtà wọ́n lọ́wọ́n ọba tá a ti tún ilẹ̀ sí kọ́ wà àbí tébù fún yín ọlọ́run ọba ìṣe bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ sọ pé ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ kó jáde ó ṣẹlẹ̀ ilẹ̀ ṣe gbẹ́ ó ṣe gbé orí ẹ̀ ṣe tẹ̀ tí ọmọ rì mọ́ wa lẹ́sẹ̀ bákan náà àwọn táwọn jẹun táwọn mu ọlọ́run ọba ṣe fún wa ló fi wá jẹ́ pé gbogbo orílẹ̀-èdè ayé lénìí ìṣòro tí ayé ní òun náà ni ìṣòro security báyà wọn tá a fojú rí láwọn agbésùmọ̀mí àbáwọn àmọ́di tá a mọ̀ kọ́pọ̀lọpọ̀ wa àyẹ̀sí fọkànbalẹ̀ mọ́ nísìn ọ̀pọ̀lọpọ̀ lówó wà láì wọn ò rí hajj lọ eléyìí ọmọ jẹ́ ẹ̀kọ́ fáwọn tá a mọ̀ ṣe tẹ̀síwìf tí wọ́n bá dìgbà báyìí ní tó lọ gbọ́n bá tó ṣe báyìí ní tó lọ ọlọ́run sì kẹwàá akówó kalẹ̀ nísìn àfẹ́ lọ àárí lọ sí òdì ìbànújẹ́ báyìí a mọ̀ á ṣe ìbámu kí n ti ṣe ló fi jẹ́ kí orí tó bá kù náà àtàwọn ìgbésẹ̀ tó bá yẹ táàfin nífọ̀kànbalẹ̀ ká tètè gbé e kíákíá naam ọ̀nà táwọn á fi rí ìfọ̀kànbalẹ̀ yìí òun náà ni pé a mójútó inú ilé wa tábà nínú ilé báwa tá a jẹ́ baálé baálé a mójútó àdúgbò a mójútó ìlú àwa tá a jẹ́ lọ́balọ́ba àwa tá a jẹ́ alága àwa tá a jẹ́ àwa gómìnà àwa president ọlọ́run bọ̀ bá kẹ́ni kọ̀ọ̀kan wọn mọ̀ ọ́ sí ilé ilẹ̀ pé ẹ wọ́n pé kìnnì kan security of life and property kìnnì kan protection of kìnnì kan internal and external àríjì wà dàkìlì eléyìí báwo la ṣe wá ṣe àtijọ́ yé wa pé àwọn ohun tá a kó kalẹ̀ yẹn àwọn kọ́ ní òjàrí security o àwọn wo la sì fẹ́ kó síbẹ̀ níbi tí àfáwa níbi tí sẹ́ńtún ń lọ nìyẹn o torí inú ilé wa bá a ṣe ń lọ́dọ̀ family láti fẹ́ gbé ta la fẹ́ fọkànbalẹ̀ ń bẹ̀ yẹn ọlọ́run ní tá a bá fẹ́ aya kọjá aya tó jẹ́ onígbàgbọ́ òdodo tó dẹ́ni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo yóò ní àmánà tá a bá sí ń lé yóò sọ dúkìá wa àríkún bàtà ọlọ́run bá ń júwe àwọn obìnrin fún wa ọlọ́run bá ní fasọ́ọ̀lì hàtùn kọ́ọ̀nì tààtùn hàfisọ́ọ̀tùn lílẹ̀ wọ́ì àfisọ́lọ́ ọlọ́run ní yóò sọ ara rẹ̀ torí pé ọmọ pé látara òun obìnrin ọkọ̀ọ̀kọ̀ sọ ara rẹ̀ pé ọkùnrin lè kàgbákò bẹ́ẹ̀ náà lọkùnrin ní ó sọra rẹ̀ pé òun látara òun ìyàwó òun lè ṣàgbákò òun gẹ́gẹ́ fúnra rẹ̀ yóò sọra rẹ̀ di yóò dáàbò bora rẹ̀ láti lè pé kọ́kọ́ rẹ̀ kọ́ wà kíni kọ́ wà sí kíọ̀ kó ní amúnù ọkọ ní ó dáàbò bora rẹ̀ bákan náà nípa àwọn ta nínú ilé nínú àdìsí anabi sallallahu alaihi wasallam lọ́lọ́kan kan kódà níbi ni mọ́mú wọlé ẹni tí ó bá ṣe kíni tí ó bá yọnu sẹ́sìn mọ̀ pé ẹni tíjọba náà bá ní wọn gbọ́dọ̀ aláwọ kọ wọnú orílẹ̀-èdè kan hmm. agbófinró tó bá gbà tó bá wọnú orílẹ̀-èdè yẹn sọ̀daràn sẹ́ni wọn kì í kú sẹ́ni àbọ̀daràn. bẹ́ẹ̀ ni anabi sọ pé kódà ìyàwó ilé ńgbà mú láti ilẹ̀ láfẹ́ gbé ẹni tọkọ rẹ̀ bá lóun ọ̀yọ́nu sí kọ́ wánú ilé òun kò gbọ́dọ̀ mú wá bẹ̀ wọ́n gbé wọ àtàsí ti rúùmù kátọ́sẹ̀ pé bedroom ọkọ rẹ̀ ń bẹ ńlé kò sí ńlé toró ti mọ̀ pé gbogbo yóò tọ́ ọ bá ṣe ọlọ́run ọba ń rí ọ alákọ̀ọ́kọ́ ni naam gbogbo àwa tá a jẹ́ rúṣin ọlọ́run ọba àwa tá a jẹ́ ọlọ́run ọba káwa bẹ níbi ohun tá à ń pè ní al-amal fi jihasil amni káwa ní security system àbí apparatus káwa nù gbogbo wa tá ń bẹ láyé lájọ jẹ́ security fún ayé tá a fẹ́ gbé ṣùgbọ́n àwọn kẹ́mẹ́tẹ́ pé iṣẹ́ yìí àwọn ò gbèrú ẹni bá wá wà ń bẹ iṣẹ́ tó lágbára tó pàtàkì báyà tinú ilé ni bóyá tàdúgbò ni bóyá ti ìlú àbí ti ìpínlẹ̀ àbórílẹ̀-èdè iṣẹ́ ńlá ni o nǹkan wa náà àwa tá a jágbófinró ẹnìkọ̀ọ̀kan wa security officer la jẹ́ fún orílẹ̀-èdè tá à bẹ inú ilé tá à gbé ṣùgbọ́n àwọn kan iṣẹ́ tiwọn kan ni táwọn ò ní sùn wọn ń gbowó lé lórí nìyẹn àbí wọn tí wọn ń gba yìn lé lórí kódà eléyìí ò dé àwọn tí ń gbébọn nìkan àwọn ẹ̀tọ́ ẹ̀ṣọ́ ojú pópó torí pé sẹ́wọ̀n pé accident pé ọkọ̀ kan ńlá accident kò sí fọkànbalẹ̀ àbí ẹ̀kọ́ ni fáwọn tí ń bẹ nu ọkọ̀ àbí à ń gun alùpùpù kódà gbogbo ọ̀nà yóò tá a lè gbà àwọn tí wọ́n yẹ pé road safety ní kinní kan ní gbogbo wa pátápátá ẹ̀yin tẹ́ gbèrú là ń sọ yìí àwọn traffic officers gbogbo wa pátápátá kódà ẹ̀rì kò mọ̀ sọ pé kódà àta lè mọ́ọ̀mù mọ́sálásí àwọn pàìtọ̀ pàìtọ̀ àwọn bàbá láwọn àyè tiwọn náà báwo ni ìdàrúdàpọ̀ àwùjọ ò sí ní wá látọ̀dọ̀ yín kátó àṣepá àwọn tọ́jà àwọn olórí ẹ̀yin olóyè olóyè àbọ̀balọba wọ́n wá ní bá a ṣe jẹ́ pé gbogbo wa la pàtàkì níbi ètò ààbò yìí wọ́n ló fi jẹ́ pé àwọn tàbá wa fẹ́ yàn pé ẹ̀yin lẹ́kẹ̀ mọ́ jẹ́ security fún wa tí ọmọ jẹ́ rijalul amn àwọn security officers tọ́bajọ́ léde mùsùlùmí inú mọ́jẹ̀mú tá a fẹ́ kà eléyàn èyí compromise rẹ̀ pé kọ́mọ́ bá gbàbọ̀dè fún wa ṣùgbọ́n bá jẹ́ rubi tá à ń bẹ̀ yìí á kà á wà á rí ìròrí yẹn lára rẹ̀ torí pé orílẹ̀-èdè tó jẹ́ pé kìí ṣe mùsùlùmí nìkan ní bẹ́ẹ̀ là ń bẹ̀ ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ pé fẹ́ jẹ́ security yẹn àwọn tá a bá já láṣẹ kódà o fẹ́ jọ dẹni á wòye sí pé ṣé ìròrí àlàáfíà torí pé ẹni tó bá pè ní mùsùlùmí ọpọlọ àlàáfíà lọ́gbọ̀dọ̀ sí kínni lọ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àlàáfíà lọ́gbọ̀dọ̀ mọ́ sí kínni lọ́gbọ̀dọ̀ bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ìrìn àlàáfíà ìwò ìwòye àlàáfíà ní ọbẹ̀ lójú rẹ̀ ni pé wọ́n á ní mọ́jẹ̀mú márùn kódà táwa gẹ́wọ́n bá gbọ́dẹ sí wa tá fẹ́ security pé àti ní imáàní àwa fẹ́ ṣe ìtìhásùl asbab okùnfà afẹ́ mu pétọ̀ ọlọ́run ó ṣọ́ wa ṣùgbọ́n ọlọ́run wò pé káwa ní ọmọ ṣe kínni ká mọ̀ sọ̀rọ̀ àwà àwọn fẹ́ gba security gbogbo nǹkan yìí wọ́n láwò nínú islam àdìpẹ́ àwọn táwọn sọ ni pé ètò ààbò àti ìfọ̀kànbalẹ̀ ojú wo ni islam fi wò ó tá ní láwùjọ wa. alákọ̀ọ́kọ́ náà àwọn mẹ́jẹ̀mú yìí òun náà ni al-islam ẹnìyàn jẹ́ mùsùlùmí mo wá sọ pé tó bá jẹ́ pé lílo lè ta ń bí ó jẹ́ mùsùlùmí yóò jẹ́ kíni yóò jẹ́ ni tó jẹ́ pé ìjẹ́ ọdẹ rẹ̀ ǹjẹ́ sọ́jà rẹ̀ ǹjẹ́ ọlọ́pàá rẹ̀ ǹjẹ́ road safety rẹ̀ ǹjẹ́ gbogbo ohun tí yóò tán lè mọ́ fi security oríṣiríṣi yẹn yóò jẹ́ nítorí pé ọpọlọ àlàáfíà ní bẹ rẹ̀. a padà débẹ̀ nínú àwọn mọ́jẹ̀mú yẹn náà ni pé yóò jẹ́ nítorí pé ẹni àlàáfíà lòun náà kì í ṣe oúnjàgídíjàgan kì í ṣe adékìlú ọ̀dàrú tọ́ba débi kan pé ha lágbájá sẹ̀ mọ́ ni mọ́jẹ̀mú àkọ́kọ́ lélẹ́yìí tó bá jẹ́ orílẹ̀-èdè islam yóò jẹ́ mùsùlùmí khalis tí èsè fọpọmọyọ tó bá jẹ́ àwọn tiwa yìí náà ni a rí i pé ẹni àlàáfíà ni bí àwọn alòdìmà tí wọn ò gbógun tì wá tí ò ní jẹ́ni tó jẹ́ pé ìkórìíra akọ́láwájà yìí ṣẹlẹ́sìn mi yọmọ fi tírìtì ẹlòmíì lánàá yìí ni ọmọ ìyá kan ọ ọ pàdé ewu kan lọ́dọ̀ ọ̀kan nù àwọn agbófinró tá a bá mọ ní sọ́wáhù ẹnìyẹn jẹ́ bíi dráìfà ń wakọ̀ ẹ̀ lọ́jọ́ jẹ́ kejì pé ó fa olétí òfin gbọ́sẹ̀ mọ̀ pé àdánwò tá a kó sí ni pé wọ́n sá gbowó. àfi bí ká ní nǹkan tó tọ́ ni. ọgbàsálà ọwọ́ ẹnìyàn wa ni kó fún un ní one thousand n tà ń sọ yẹ kì í ṣe pé ìbẹ̀rù kankan ò lè gbé wa ẹ̀yin ni kẹ́ ẹ túnra yín sí torí pé ọkàn ẹ̀ wọ̀ ọ̀ balẹ̀ mọ́ rìpẹ́rà ta ni kó tún kẹ̀kẹ́ ṣe ní ba kẹ̀kẹ́ jẹ́ yìí ẹnìyẹn sọ̀rọ̀ yẹ tìbànújẹ́ tìbànújẹ́ lánàá yìí náà ní fún mi ọwọ́ ni kó fún one thousand eléyìí wá ju five hundred lẹ̀ òun jù ú lẹ̀ ń sì ń lọ kì í ṣe kó dúró kọ́ páàkì àṣẹ ẹni tó ní ojú owó lẹ̀ ti ti ọ̀nà yẹn níwájúwájú lọ́hùn ọkẹ́ dúró nítòsí ni pé ẹni tí ọba ìṣe ń tọ́ tẹ lọ́rùn eléyàn wá débẹ̀ ọwá tọ̀nù padà ó débẹ̀ kí wọ́n ti ti ọ̀nà ọwá padà sọ́dọ̀ ẹni tó ju owó lẹ̀ fún nígbà ó débẹ̀ ẹnìyẹn wọ́n ti ní ọyá kọ́ páàkì oníkọ́ bọ́ọ̀lẹ̀ ńgbò ní ọ bọ́ọ̀lẹ̀ ọkọ̀ lọ́ọ̀kẹ́ ńgbọ̀ lọ́ọ̀kẹ́ ńgbà tí nóòtì ẹ̀ wá bì sáwọn ló fi jẹ́ kó wọ mùsùlùmí òun tí wọ́n bí ọ̀tá ìsìn láwọn ẹnì yẹn jẹ́ ní tó nírùngbọ̀n dáadáa bíi tìyín báyìí tó gùn dáadáa kọ́lọ́n kọ́ fà wá náà dáadáa nírùngbọ̀n yẹn lọ́kọ́kọ́ bù so wọ́n fà fi ń fòró ẹ̀mí ẹ̀ ọ̀rọ̀ táwọn sọ yé sọ̀rọ̀ pé ọ̀rọ̀ nù tí kọ́dọ̀ ọ̀rọ̀ àná kọ́lọ́n bá tún sọ irú náà ọwọ́ ń fà àwọn méjì wọn mẹ́mẹ́ lágbófinró ṣé àwọn tọ́kẹ́ wọ́n balẹ̀ sí nìyẹn gbàtọ́ wọn ń eléyìí wọn pé please please for God's sake for Allah's sake for Allah's sake Allah tó gbọ́ yẹn báyìí ká lè mọ̀ pé gbàtà ní alìsílámù tá a sọ ẹni tí ó wà tolerant tó bá jẹ́ environment wa tá n bẹ̀ yìí kò ní jẹ́ pé ẹni pé ńgbà tí ti jẹ́ mùsùlùmí yọ wa kọjú nǹkan ẹ̀já dá mùsùlùmí pé torí pé ń kórìíra wọn torí pé mùsùlùmí náà bọ̀rọ̀ síbẹ̀ fẹ́ ní tí èsè mùsùlùmí pé ẹni wá ní eh, I beg you in the name of Allah ah ẹni tó jẹ́ mùsùlùmí sì lẹ́nu kejì ṣùgbọ́n bá yọ ránkì wọn jura wọn lọ ọwọ́ ni I'm a Christian so I will not leave you until you beg me in the name of Jesus ó wá bẹ̀rẹ̀ sí fòró ẹ̀ sẹ̀kọ́rọ̀ gbangba làṣàtà lélẹ̀ nígbò fòró ẹ̀ títí títí ẹnì yẹn wá ń béèrè béèrè pé òun wá padà wí pé ọ̀dà mo bẹ̀ ọ́ lórúkọ Jésù ó wá ṣe jurungbọ̀n rẹ̀ kódà irungbọ̀n ẹnì tu mọ́ lọ́wọ́ ani ahamiyatul amni fil mujtama àwọn tí wọ́n ní kó dáàbò bò wá nìyẹn láfi ní àwa ń bi mọ́jẹ̀mú o àwọn òwò wọn kódà ọdẹ àwọn ọdẹ tẹ̀ ń gbà pé yọ sọ́lé àbí yọ sọ àdúgbò àwa tá a já ìlú àwọn òwò ni. náà ọwọ́ ń wá ju irungbọ̀n rẹ̀ lẹ̀ ọ ti gba five hundred tẹ́lẹ̀ ọtọ́ àgbà another one thousand tó ní kó filẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní di kù sí ìlàjì ẹnì kejì ò lè sọ̀rọ̀ lọ́wọ́ sẹ̀ sí ọ̀nà fún kó àlọ́ kọjá wọn sọ fún pé àmì kírísítẹ́nì o tó bá jẹ́ mùsùlùmí ló ṣe ẹ̀yìn náà tó náà wò pé nìkan ò jẹ́ mùsùlùmí wàláhì bá ṣe sọ náà ni ṣẹ́fọ̀kànbalẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè láàrin ìlú sáwọn tó jáwọn ti ń bẹ ń pò gan sọ́kàn wa balẹ̀ pé ńgbà tá a ti jẹ́ ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí ọba tiẹ̀ sáwọn yẹn kọ̀ọ̀kan tẹ́sìn pàtàkì lẹ́mìí wọn ṣùgbọ́n káwọn mọ̀ sọ àwọn nǹkan tí ọba ṣẹlẹ̀ náà ló jẹ́ pé sẹ́ńsọ̀ pé a fẹ́ mọ àwọn tá a fẹ́ gbà kí ni religion wọn ó yẹ kó bẹ kó sì mọ balance kódà táwọn fẹ́ rìn wọn lọ sí oko pé ẹ wá lọ ṣe ẹ wá lọ dáàbò bójú ọ̀nà àwọn tó jẹ́ agbófinró náà ẹ mọ gbọ́ tẹ bá yẹn mùsùlùmí márùn tí wọ́n jọ jẹ́ the same rank ẹ̀yẹn tí ó jẹ́ mùsùlùmí náà bí márùn tí wọ́n jọ mọ chẹ́ẹ̀kì ara wọn gbogbo ẹ ti dàkúrú pàkọ́ báyìí ló jẹ́ pé àwọn fọ́ọ̀mù táwọn fíìlì káàkiri irú sẹ́ńsọ̀ tí wọ́n gbé jáde so kódà religion ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ o religion ò sí ń bẹ̀ o religion ò sí ń bẹ̀ kí ni sẹ́ńsọ̀ tí wọ́n gbé jáde àwọn tó jẹ́ bí àwọn ọmọ ìyá wa láríwá ni wọ́n sẹ́ńsà jà pé kí wọ́n fi religion sí kò sí religion ń bẹ̀ kátó wá sọ pé báyà wọ́n split mùsùlùmí lá ká confam àwọn nǹkan yìí dáadáa kò sẹ́ni tí ò lè ṣe mistake naam religion ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ látàntorí báyìí islam tá a sọ yìí arípa ní tọ́bájọ́ léde mùsùlùmí kó jẹ́ kí ni mùsùlùmí tí ó bá jẹ́ pé kíkọ́ jẹ́ pé ẹni tí ìròrí rẹ̀ jẹ́ ìròrí àlàáfíà bí àwọn tí wọ́n bá nẹ́bí lògbà ẹni mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí ti ń gbé láwùjọ ta tí ò ní mọ fòró mùsùlùmí mùsùlùmí tí ò ní mọ fòró ẹni tí ò jẹ́ mùsùlùmí gbà tó ní ó bá fòró rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni al-aqlu mọ́jẹ̀mú tá a fi gba àwọn security officers bọ́yọ̀ ọdẹ tá a fẹ́ fi sọ lé ni sọ pé a bá pẹ́ ọdẹ ti lé gan tí ó bá jẹ́ mùsùlùmí àwọn ìyàwó wa ọkẹrin lọ́dọ̀ rẹ̀ kó ló lè mọ lọ yọjú wọn tí ọmọ wòwò wọn àwọn ọmọ wa tá a bá fa àwọn ọmọ wa lẹ̀ láwọn ọmọ obìnrin tí wọn ò sí nílé ṣe bẹ̀rẹ̀ tọ́ de ẹ̀mí ń rèpò àwọn ọmọ kódà àwọn iléèwé wa ara àwọn bàbá ọdẹ tí wọ́n rèpò ọmọ ọdún márùn láwọn iléèwé láwọn primary school àwọn rẹ́kọ̀dù ń bẹ gbogbo àwọn nǹkan yìí ni pé yóò jẹ́ ní ti ọpọlọ àlàáfíà tí ó mọ bá a ṣe bára ẹni lò ìsìláàmù bẹ̀yẹn tá a bá fẹ́ kẹ̀ ẹ́ nínú láwùjọ fáwùjọ tí èsàwùjọ mùsùlùmí nìkan Allahu akbar ẹlẹ́ẹ̀kejì ni yóò jẹ́ ní tó nílà àkàyè kò ní jẹ́ ẹni tó yẹ kó tó sọdẹ àfi kó mutí àfi kó mùmúkùmù torí pé ẹnìkan ò ní jẹ́ drunkard kọjá ní tọpọlọ rẹ pé yọmọ lọ yọmọ bọ ni. wájú rẹ la hamurata nkún tafata kẹfà yẹsẹ àhà fìlìjùnú ní mani hakal bẹ́ẹ̀ bá fẹ́ ṣèrè díẹ̀ yóò mutí kọ́dà tá a bá ń bẹ lórí ipò ìyẹn mọ́ dẹni yẹ̀yẹ́ ni wọ́n lè mọ́ bu ọ ní sojú rẹ o wọ́n lè mọ́ bu ọ ní sojú rẹ o wọ́n pè ọ́ lóko tí njọ́tọ̀ bá ń sọ̀rọ̀ gidi ó ti yé wọ́n gbọ́ títí omu ní ń pa ọ́ bàbá ti dáwọn àyè kọ̀ọ̀kan á já kí bó ṣe yà àwọn mọ̀jẹ̀mú ìtọ́ tí ọba pé lára wa yọ ọmọ yọ ọ lẹ́jọ́ bá ń sọ̀rọ̀ gidi wọ́n pọ̀rọ̀ ọlọ́tí ló ń sọ kò ní yọ jẹun tó ní làákàyè àkànlọ́ bí ọtí ni kò ní jẹ́ dídìrìyàn kò ní jẹ́ dọ̀pẹ́ bákan náà wal ilm yóò jẹ́ tí ó ní mímọ̀ yóò jẹ́ nípa àṣẹ pé kí ni tó dé ẹ̀rí pé tó bá fẹ́ gbà yín sọlọ́pàá sọ́jà ó náà bó ṣe kó wọn lọ sí ó fún wọn dánilẹ́kọ̀ọ́ bákan náà ká tètè nà á bàràbàrà ń bẹ yín náà lápadà sí táàtì dìde ní pẹ̀lú ògùn ọlọ́run lọ́jọ́ mẹ́jọ bákan náà wal kudra agbára sólè ṣiṣẹ́ yẹn competency ability láti ṣe nǹkan yẹn bákan náà wal adala yóò jẹ́ ntọ́ jẹ́ oní déédéé ntọ́ wà just tí ó wà balanced márùn yìí kakọ wa lára àwa tá a jọ kọ sá balance àwa tá a jẹ́ alága àdúgbò baálẹ̀ ọba sá balance ṣé márùn ìpè lára wa nígbà tá a ti ní gbogbo apátáwé all security officers olùṣètò ààbò ní gbogbo wa kọ́dà ẹlòmíì tó bá ti fẹ́ẹ̀lì mi kan márùn yìí yóò jura rẹ̀ gẹ́ sínú ewu òun gẹ́gẹ́ òní wá sí kí ọ̀bẹ́ni kẹ̀kẹ́ ọ̀bá ṣẹ̀rù bá ẹ̀rú ó sì mọ́ sí kínni ọlọ́run ọba ni sanulki fi kulubi ladina kafaru ru'ba bima ashraku níbi tí àdúró sí ni kálí gba ìpè wọlé àmọ̀ tó àyà yẹn kí máa mọ̀mọ́rin wa létí ní ọjọ́ mẹ́jọ nǹkan ìfẹ́lẹ́ ọmọ ìgbà kìlọ̀. kọ́lọ́n kọ́ bá ní sin olùbánisọ̀rọ̀ ní ẹ̀sán olóore kọ́lọ́n kó sì dúró ti olúkúlùkù wa lápàdà máa tẹ̀síwájú ní apá kejì ọ̀rọ̀ yìí ní ọjọ́ mẹ́jọ fún àǹfààní àwa tí a ní kàbí kejì láti béèrè láti lé zero eight zero seventy six zero three nine six one four zero eight zero seven six zero three nine six one four àbí zero seven zero six two five nine nine nine nine four òun ni a mọ̀ pè sí. naam mo rò pé wọ́n ti pe nọ́mbà tí a lè pèsè fún wa kódà wa tá a bá ń wò wá náà ní eh, live àwọn náà lè pe nọ́mbà yẹn òun náà ni zero eight zero seven six zero three nine six one four naam waaleykum salaam wa rahmatulah wa barakatu adúpẹ́ o àgbọ̀ naam adúpẹ́ o. naam ìbéèrè yìí abu mahmud naam naam naam ẹ bá dáhùn sọ pé bóyá ẹ tó ní nǹkan tí ó lè fi sọ́ra rẹ̀. naam. naam. naam. naam wípé nǹkan yẹn ọlọ́run ló yẹ kí yóò fi sọ̀rọ̀ yẹn. so ẹni tó ní bóyá bí oògùn kan àbí oògùn àdá so jẹ́bi ohun tí wọ́n fi ń ṣe nǹkan àlálẹ̀ ni. so islam tó yẹn náà ni. ah islam takò torí pé nǹkan tẹ pé ní nǹkan àlálì ó súnmọ́ ah. kó pé kẹ́ lọ wá nǹkan kẹ́kẹ́ dì so ká fara balẹ̀ so tiye tẹ́yìn bá sì gbà pé kò bá takò àrọ̀ yín pé kẹ́ tún ṣe ìwádìí síwájú so tiye ni pé islam takò torí pé ohun tí jẹ́ ibùsùn anabi alayhi wa sallam lọ sójú ogun àwọn nǹkan tó jẹ́ nǹkan ààbò tá a lè wá tá a lè lò bóyá ẹ wá ìwúrin lápẹẹrẹ nísìn àti ọ̀pẹ tí yín bá kanrin ọ̀kẹ́ ò sí kínni ọ̀kẹ́ ọ̀tẹ̀ fún kan wọ́n ọ̀kẹ́ bẹ́tẹ̀ yìí ní ò lè ṣàlàyé rẹ̀ báyọ̀ orí kíní kẹwọn ní kẹgún ẹ wá kí ìpapọ̀ wọn tó bá fún yín ládàá yọ ọmọ ọdún kan ni ẹ̀yin náà sì mọ̀ igi ẹ̀ mọ̀ pé ṣèyítọ́ọ̀nù kan àwọn ẹ̀mí burúkú kan ní bẹ́ẹ̀ mi nǹkan yẹn torí pé tó bá yẹ pé rí ọkà kí wọ́n ní ẹgbẹ́ kíní àbẹ́rí kíní kan ni ẹ wọ́n pé rí kíní yẹn lásán gan ẹ lọ òkúta yẹn lọ ọ wá di pé wọ́n ń sà yìí tẹ gbé sára ládàá tó bá yẹ pé gbòógì kan ni lẹ́lọ wà nǹkan kẹlẹ́ fi gé ọ wá di pé wọ́n gbé nǹkan yẹn sára wọ́n wá ń sẹ́yìn gan ládàá àdó wa wọ ara yín ọ yẹ kẹ́ mọ̀ pé nǹkan yẹn ò sí explain kì í ṣe chemistry tẹ̀lé explain ṣírkù ni irú rẹ̀ sehiru ìṣẹ̀rí àsìlámù pè fún wa. ìṣàkùnrin ọ̀kẹ́rẹ̀ náà ẹ ti ìrà orúkọ yín bí dájú pé. láti ṣàkíyèsí rí ọ̀rọ̀ tí. orúkọ yín. bímbọ. orúkọ yín bí tẹ́tí ń pè. abdullahi ni. naam ìbéèrè yín. ọ̀rọ̀ tí ẹnìyẹn sọ tẹ́ǹsì. naam. so òdodo ọ̀rọ̀ ni fẹ́ nìyẹn sọ. naam. àwọn ni pé sẹ́rí. àwa o tẹ bá ní béèrè tẹ bá ní béèrè tẹ bá ní béèrè a ti mọ̀ pa àlè fẹ́kùnú ayé ẹni tí ò ní rú gbàgbọ́ yìí sótìyé a ti mọ̀ pa àlè fẹ́kù nú ayé pé àwọn kan ọbẹ̀ tí ó nírú gbàgbọ́ yẹn tẹ́yìn náà bá ní abẹ́lọ́ nǹkan lọ́nkọ́ yọ yín kó ń bẹ̀ ni kí òdodo lọ sọ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bá kú sórí bẹ́ẹ̀ aksamtu bi rabbil kaaba yẹn kú sórí kúfùrù ni tó yé láfi jẹ́ pé Islam a ní bùkátà tí ká kọ́ ẹ̀sìn wa o so kẹ́yìn kó dodo ọ̀rọ̀ ní kílẹ̀ gbára lé tó ti yé. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh náà ìbéèrè mi ni pé nípa ẹni tẹ fi ṣe ẹ̀sán àfòfò àyẹn pé wọ́n dá wọn dúró pé wọ́n á fún olówó rẹ̀ àti ẹni ẹni síbi pé kí wọ́n fi ọlọ́run sáré mú táwọn wọ́n fi bẹ àwọn káwọn tó lè rìlíìsì wọn ìgbàfẹ́ni yẹn padà sí ẹ̀wọ̀n yẹn kí ni ìdájọ́ ẹni yẹn pẹ̀lú alhamdulilayi ọlọ́run bá ń ṣe é dáadáa ohun tó bí ìbéèrè tẹ́ni ẹ fi náà rètí ni pé òun wá lóun fi jésù bẹ́ẹ̀ tó sì mọ̀ pé òun nígbàgbọ́ pé jésù ni ọlọ́run á ní kankan ọ̀daràn kankan kódà tí wọ́n bá gba ọmú tó bá ní kó o ṣe nǹkan tó jù bẹ́ẹ̀ lọ gan pẹ̀lú àyà wa nù alukur'an wípé illa iman kódà tó lẹ́rìí lọ́dọ̀ àwọn sọ̀hábà tánibí tó bá mu mú tí wọ́n ní o bú ọlọ́run tí wọ́n ní o gbé mi ànẹ́bí mi nígbà tẹ́mi rẹ̀ ò ti gbà pé bó ṣe wí ni bó ṣe ọlọ́run rí bẹ́ẹ̀ kọ́ lórí ó jẹ́ wá sọ fún pé wọ́n fọ́ọ̀sì rẹ ni kódà tó bá mi fi ọlọ́run ọba God gbogbo èèyàn lọ́gbà pé God wọn bá wá tú God tiẹ̀ sí Jésù kọ́ bá tú sókúta so God is God wọ́n ló ti àmọ̀ pé God lọ́dọ̀ tiẹ̀ ni Allah ọlọ́nkọ́ bá ń sin lẹ́sìn dáadáa bó ṣe rí nìyẹn. Jazakumullahu khairan náà. irú àfa Abdullahi àti àfa tí wọ́n kó wálẹ̀ kan ọkọ̀ bà mí lọ́kàn jẹ́ díẹ̀ pàwọ́ ta jẹ́ ókọ̀ ta gbókọ̀ irú látún púrúfù pé ẹ bọ nǹkan tó da tó lẹ́tọ̀ nílòótọ́ o kọ́lọ̀ ń sànú yín kọ́ sànú èmi náà o tó ti ọlágbára o. bí ọ́nìláì subhanahu wa ta'ala títí ọjọ́ mẹ́jọ tí a tún mọ́ pàdé à ń fi àkókò yìí sọ fún wa kó subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.